And a lot of Yorubas really, really, they happy, say, Oni of Ife fit get up because many people don't feel they against Oni of Ife, say, Oni of Ife no do anything about this or do a matter, say, Oni of Ife just silent, they, they silent in people, and Fulani they oppress, whether na, uh, Fulani na put Oni of Ife for the position, na make Only of Ife no one talk put for this Oduduwa matter. And many people they talk say maybe because of say Sunday Igboho don first insult Ooni of Ife for the past and only of Ife never forgive Sunday Igboho. Maybe na make no one put him out for Oduduwa. But only of Ife call later shock people wey be say he can't send people go there. And now now people the same Oduduwa people don still carry the news wey be say with the year we wish our side say The person will be say oni of ife send go The people now worse now they watching the matter say eh say they watching the matter say nothing good though. say e come be like say e worse say make you no kukuma send people go themselves. say it e better now now people come dey because the same people now e talk say oni of ife no talk put say they arrest sunday go. but on of ife now don't see talk put will be say send people go cut no maybe say they go stand at least make they go hear from sunday go at least may not be like say in silent for sunday Igboho matter you know we not say you no come social media to come talk but at least e still take you know action in another way We be say you e no come announce for social media before you e go do am and now we be say still take action People pipo start to dey go against them. say no now set up na the session they go up say the go say may oni of ife know even send people go e go even better pass the one we be say e do now everything now don't come worst and now one of the yoruba woman yoruba woman don't come outside come dey let people. dey understand say if oni of ife no talk they go say no talk wetin oni of ife go do for the yoruba people. wey be say dem go really no say im care about them because the same people now they talk say oni of ife no talk He come finally talk and as oni of ife come still finally talk they come still finally go against oni of ife say eh oni of ife worst everything make e no go come out go make just day on im own If we better pass di step wey be say oni of ife say take because as oni of ife take di step now they talk say eh sunday go land for a one not change inside di step so my pipo go like make una make i leave una make una hear from dis um, yoruba woman wetin she talk about oni of ife wey be say wetin she talk about oni of ife and the oduduwa people. wey be say dem not really they grateful about waiting oni of ife di step wey oni of ife take because many people say upon all di step no solution The matter still was. worst be say they no even know the time wey be say sunday go go even go court so my people make a live on, una make una hear the truth from her I mean, i don't forget to let me know Waiting on una think for the comment section my pipo. mo jáde ní last week sunday ẹ mọ̀ pé èmi àti ọba òní à ń ṣọ́ rẹ̀ tó bá ti kàn lórí iṣẹ́ mi à ń ṣe ọ̀rẹ́ ó ti gbé mi lọ sí ilé ẹjọ́ rí mi ò tún ní kókó má tó gbé mi lọ sí ilé ẹjọ́ lọ́la lólówó ẹ̀tọ́ wíṣítì kò sí ilé ẹjọ́ lè fi mi ṣe nígbà tí mo bẹ ọba Ọọ̀ni Ifẹ̀ ìjọ yẹn wí pé kò wú ẹ kò wú ẹ ẹsẹ̀kẹsẹ̀ ìjọ kẹta bàbá gbé ìgbésẹ̀ kábíyèsí o mi ò mórí kí ọba ní ìbá fi kìíní tó pé mi wà interested nínú àwọn ọba Yorùbá ìbá kí n but mo kí i ní ìkìíní mi ò mórí kí ọba jẹ mi ò mórí kí ọba àbàdàn kò sí tó kàn mí tí ọba bá pé ó hẹ́pù èmi gẹ́gẹ́ bí ọmọ Yorùbá bẹ́ẹ̀ máa mórí kí ọba mo sábà pé ọba lè ń jẹ́ pé mo sábà pé ká dé pẹ́ lórí bí bàtà pẹ́ lẹ́sẹ̀ tí mo mọ̀ nìyí mi mọ nǹkan mi tí mo lè fi kì í bọ̀ kábíyèsí gẹ́gẹ́ bí wọ́n ṣe ń kì nílẹ̀ Yorùbá wọ́n dẹ̀ ní arọ́ fi lọ ń pa bọ́lọ̀ bá ní pé ikú mi bẹ lọ́wọ́ yín ń pa bí kò ṣe nǹkan kan ẹ mò ń lọ sinmi ni. mo ké sí ọba Ifẹ̀ ní last Sunday wípé ẹni sọ pé ah, ọba òfin owó ọba báyẹ̀dẹ̀ gbé ìgbésẹ̀ ní ọjọ́ kẹta ó yan àwọn kọmitì kí ni a lè ṣe fún ẹ̀yin Yorùbá tó lè tẹ́yín lọ́rùn náà kí ni nǹkan téèyàn lè ṣe fún Yorùbá tí ó lè tẹ̀yìn lọ́rùn ó dà pé mo ṣí àkíní yẹn tẹ̀ ń gbé kiri wípé ìkà ni ọba Ifẹ̀ àròlé Oòduà ẹni ìkà ló ṣe fún yín pẹ̀lú àwọn kọ́mítì tí ó lọ sẹ́tọ̀ ebi ọmọ tá a lè ṣe fún Yorùbá tó lè tẹ̀yìn lọ́rùn ṣálẹ́ ẹ̀ lè gba Yorùbá ní sùn èpè kọ́ ẹ wo ìwáyé yìí náà mọ̀ pé ẹ lè gbà ẹ kàn fi ń jalè ni torí pé kí ni ẹ̀yin go trust ara yín ó dàbí ẹni sí olú ọmọ ní àgègèrè màá kàtí bá ṣe tán ó dà pé kí ẹni sí olú ọmọ ní ìsìn ó ṣe láì ṣàtìwí pé kán fi ọ̀rẹ́ òun Sunday Igboho sílẹ̀ LMC fẹ́ pa ni ó dàbí pé kí ààrẹ ọ̀nà kakanfò kó ṣe ṣàtìwí pé illegal detention lẹ́ṣẹ̀ fún Sunday Igboho ẹ̀ ló ń ṣojú ayé ni ẹ ní ìṣòro ó what is gonna happen to Sunday Igboho ṣé mo jẹ̀bi wòye ẹ̀ mi tó máa happen àbí mo ṣiṣẹ́ ilé ẹjọ́ àbí kútọ́nù ni mo wà aáwò tí ó bá happen náà ni Yorùbá ẹni ìṣòro kẹ́ni má nì ẹni ìṣòro ìlara bẹ́yàn bá dá sọ́rọ̀ yín ẹ̀ẹ́bù bí wọ́n dá sọ́rọ̀ yín ẹ̀ẹ́bù kí wá lè bí mo sọ̀rọ̀ ẹ̀ẹ́bù ẹni àpọ́nlé ẹ̀ iṣẹ́ ní àyẹ́sí. Si kò sí béèyàn ṣe lè ṣe fún yorùbá tó kò lè tẹ́ yín lọ́rùn téèyàn bá ti wà tó bá ti ń dá ti èèyàn ẹ jẹ́ wá ẹ kí n wá fíìtà lọ mo ní mo ti dúdú jù mí kí lẹ́gẹ̀ẹ́ mi ló fi ta ẹ pé kó sì ring light mi ṣe <laughs> ring light <laughs> lọ mo fẹ́ pupa gan-an. ẹ náà ni ẹ ní mm. tẹ́lọ́rùn o bó ti wù kó kéré mọ́ oh mo fẹ́ lè sọ pé ọlọ́run ò gbàdúrà yorùbá mọ́ eh. ọlọ́run ti lòdì sí èrè fítà tí mo wà mommy help me swear for those ẹ ní ìtẹ́lọ́rùn ìbí náà ni mo pe olúfẹ̀mí lásán lẹ̀ pé ọmọdé kì í mẹ́ẹ̀kọ́ jọ kó má fi rárá mo sọ fún yín pé lára àwọn DSS yìí àwọn tó ń ṣe Yorùbá nation wà ń bẹ wọn ò farahàn yín ni torí kọ́ they are part of my lovers àwọn náà fún mi ní int pé wọ́n wà bọ́ọ̀sì Sunday Igboho wọ́n dẹ̀ support ẹ̀ mo mọ ọba kan gbajúgbajà kan tó popular gan tó ní owó gan ó support Yorùbá nation tó bá sọ̀rọ̀ kí lẹ máa wí ẹ máa ló ń dínkù ẹ̀rí gbẹ̀yìn kò trust ara yín. Mm. okay àtijọ́ ẹni ọba olúfẹ́ ò dá sí ẹni ọba olúfẹ́ ó ń gba bíráìbù ní Àbújá pé àwọn ọba àníwọ̀n ọba dá sí àjẹké mo ké pe ọba ní last Sunday lẹ́yìn tí mo sọ̀rọ̀ bàbá Ọbásanjọ́ tán ọba ìtún gbé ìgbésẹ̀ ó fọ́ọ̀mù kọ́mítì ẹ tún sọ yìí pé àwọn kọ́mítì tó lọ fọ́ọ̀mù wọ́n fẹ́ compromise Yorùbá ni mo regret pé mo jẹ́ ẹ̀yà yín pè ní ó ní mama Esabod you are losing a lot of away fans on this kò ní dáa fún wọn away fans yorùbá ní sanwó ilé mi àbúrò òun ra ilé fún mi. ó yà mí lẹ́nu kó sì lọ away fans wèrè wọn. ẹ ṣàlàyé fún wọn ẹ tètè sọ̀rọ̀ tẹ́ sọ sí síbi. mo rán yàn ni kọ́tọ́jọ́ ìmí wọn mọ̀ pé lóòótọ́ ló ní. ọlọ́run nìkan ló yà mẹ́ tó ń sòótọ́ bọ́n ẹ má jẹ́ wọn. wọ́n ní mo ti lùsì wọn tó lórí burúkú ẹ̀dá ni. Mm-hmm olórí burúkú ẹ̀dá yẹn anybody àti haters tó bá ti ń wò mí wọ́n play show mi ni tó wọ́n bá ti sí lórí platform yẹn Esabod spiritual center fans ni wọ́n. ewo lẹ ń sọ. ìyá ìjọ wọlọmọ tó dáa lóò lórí comfort láyà olórí burúkú ni ewé nation mọ̀ wípé. who's who who found him. mọ̀tò bá lọ sórí Instagram yẹn nílẹ̀ id fún mi. none. ṣé yẹ. How come someone come live at midnight? Is this the one for the witches? Ó ní mo jáde lóru. Èkó tó tó flag. Wọ́n my flag you see. rẹ̀. Ọ̀rọ̀ yìí ti kí ni wọn náà òun kọ́mẹ́ǹtì olè mi jáde lóru. Àjẹ́ orí ibú yín tí ó bá yín gbogbo yín débì kan. Ewo là ń sọ lọ́rọ̀ táwọn oyin lẹ̀. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ. Ìyá náà là ń wí. Ọba ẹ bá sọ pé wọn ò pé sẹ́yìn lẹ pé wọ́n ni. wàhálà yìí ni àtàwọn bá lẹ̀ pọ̀ mo ara àwọn èèyàn tó máa sọ pé wọ́n ní ọba ẹ wá ń gbé kiri pé ọba ẹni ìtàn ogun wúsì committee chosen to mediate on olóyè Sunday Igboho's case number one olúgbọ́n òfin gbọ́n olúṣọlá àlàó <clears throat> Senator bíọ́dún olújìmí tóyìn sàràkí ṣẹ́gun awólọ́wọ̀ dóyin òkúpẹ̀ ọ̀túnba gbẹ̀ngà daniel prince oyè oyèwùmí múìwá ìgè general olú òkúnnáwọ̀ dig eh, taiwo lákàtúntò àwọn ọmọ awólọ́wọ̀ àtàwọn ọmọ ìgè ṣe é rí pé irun ẹni irun kankan kò ṣe parẹ́ mọ̀mọ́dù sẹ́nitọ́ tó lú ọdẹ bíi dr olúṣẹ́gun mímíkò dr ṣẹ́gun ọlọ́run gba tí ẹ̀yin yorùbá nation tẹ́ bá kó sí problem lẹ́nu ẹnu yín ló kó yín sí ìṣòro. ẹni wọ́n ní òkú kú nílé kan wọ́n lọ́mọdé kú àgbàlagbà tó ń yíra mọ́lẹ̀ tó ń sun ẹkún àbọ̀mọdé tó yíra mọ́lẹ̀ tó ń so tó ń sun ẹkún inú rẹ̀ ló dùn jù ẹni tó dákẹ́ tí ò sunkún olóńdáró jù. wíṣọ gbogbo àwọn tí wọ́n yàn yìí ṣé ẹ ti la inú wọn ẹ ti rí pé ẹni ọ̀tá Yorùbá ni ọba Ifẹ̀. ta ló wí bẹ́ẹ̀. ṣe pé oore yín ó ṣòro ṣe ah! ọmọ Yorùbá. sisi mi o. lẹ́yìn tẹ̀ ti bú ọba yẹn <laughs> ẹ fẹ̀mí tẹ̀mí bú wọn lẹ́ o blọ́gà lèmi kò sọ ẹni tí kò sọ ọba tí ò lẹ́gbàá lọ́wọ́ tèmi o. Ah, ah. I'm a critics blogger. Wow, you are a critic. Okay, you are no longer investigating. Tó máa ṣe tí ò dà máa bá wọn wí, tó máa ṣe tó dà máa bá wọn wí. Ẹ láwọn ọba ò bá yín dá sí. Àwọn ọba tó wá sẹ́ẹ̀tì kọ́mítì. Ó ga. Ẹ tó sọ pé àwọn tó gbàbọ̀dé. Olúṣẹ́rí ẹ mọ̀ nǹkan kan tẹ́ẹ̀lì fífẹ́ rìn èmi. Ìhàlẹ̀ yín ò ní kí n mọ́ sọ. Ta ló ń ta ni ò fẹ́ràn Òtítọ́ mi bí irọ́ ló máa rí lọ́dọ̀ olórí burúkú ènìyàn mìíràn àwọn tó ní làákàyè tó ń lọ́pọlọ tó jẹ́ ọ̀jọ̀gbọ́n wọ́n <laughs> ṣe báyìí. sísí mi fi ó ń fi báńgò ẹ̀ hàn ni owó mọ tó ń ṣe o wọ́n ti ń gbé ọwọ́ ẹ̀ sókè báyẹn you have to see it ni o. ṣé mosquito dé side ni. kálẹ̀ yín. ok. <laughs> ẹ ẹ oní ọmọ àlè yorùbá nígbà tí mo gbé ọmọ ọkọ yorùbá ṣé yorùbá ló gbé mi débi tí mo wà ó jẹ dúró lọ́wọ́ orí ọmọ àlè. ó yà mí lẹ́nu ó yọ ọyẹ gan sókè. ọmọ àlè gan ló dájú ńgbà mo jọ ọmọ ọkọ yorùbá ta ló ràn mí lọ́wọ́ nílẹ̀ yorùbá. ó yá ọmọ àlè gan ló pé ọmọ ìwọ ṣàkó títí ẹ dà sàn járe ọmọ ọdọ ìrùn òkúkú ìrùn òkú ẹ káàkiri ó fi mí lẹ sórí ẹ dandan ní fún mi sórí èèyàn. ọlọ́mọ àlè yorùbá ni mí gbà tí mo jọ ọmọ ọkọ gan kálílẹ̀ yorùbá.